mo kí káàbọ̀ sí àjà balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ohun tí ènìyàn bá ṣe sílẹ̀ náà ni àwọn ènìyàn máa sọ nígbà tí ọlọ́jọ́ bá dé lúmọ̀ọ́ká agbọ́rọ̀sáfẹ́fẹ́ ní Linda Ìkejì ló ti ń ṣe ìrántí ìlúmọ̀ọ́ká olùṣọ́ àgùntàn tó di olóògbé olùṣọ́ àgùntàn TB Joshua Linda Ìkejì ló fi àwòrán olóògbé náà sórí ayélujára tó sì tún sọ gbogbo ipa má lè gbàgbé etí olùṣọ́ náà kó pàápàá jùl jùlọ láàrin àwọn òpó ọmọ aláìníyàá àti àwọn tó kù díẹ̀ káàtó fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òṣèrékùnrin Jídé Àwòbọ́nà ni ó ti ń jírẹ̀bẹ̀ sí àwọn olólùfẹ́ rẹ̀ láti dìbò yàn lórí ayélujára láti lè pegedé fún àmì ẹ̀yẹ òṣèrékùnrin tó kópa jùlọ fún ẹ̀ka èdè Yorùbá Àwòbọ́nà ló fi àwòrán ara rẹ̀ sórí ìtàkùn ayélujára láti fi polongo èyí tó sì tún fi ìlànà láti dìbò náà síbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèrébìnrin Bímpé Akíntúndé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Wàsílà Coded ni ó ti fi iyì fún ẹni tí iyì yẹ fún látàrí bí ó ti ṣe àbẹ̀wò sí àgbà òṣèré tí gbogbo ènìyàn mọ̀ sí màmá ereko láti lọ́ọ́ fìwé pè é síbi ìfilọ́lẹ̀ fíìmù rẹ̀ ètò pè ní mọ́ládélẹ́wà ètò ń bọ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún yìí tí ọjọ́ náà sì tún jẹ́ ọjọ́ tí yóò ṣe ayẹyẹ ìkẹtàlélógún tó ti wà nínú ẹ̀ka eré ìdárayá. lẹ́yìn thirty three years ó tún fẹ́ ṣe lọ́ọ̀ṣì mọ́ládélẹ́wà traditional táwa Yorùbá ń pè ní kọ́ṣọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ òṣèré tíátà obìnrin Bíọ́dún Ọ̀kẹ́owó tí ọ̀pọ̀ kúndùn láti máa pè ní ọmọ bọ̀tí ni ó ti ń sọ ìdánilójú rẹ̀ wípé òun yóò parí oṣù kẹfà yìí pẹ̀lú ẹ̀rí tó dájú tó sì tún wí fún àwọn olólùfẹ́ rẹ̀ láti pè mọ́ ara wọn ọmọ bọ̀tí ló fi ayọ̀ rẹ̀ wọ̀n lórí ayélujára tó sì tún wí fún àwọn ènìyàn kú ìmúrasílẹ̀ ohun tuntun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Yorùbá ní ọ̀rọ̀ tútù a máa yọ obì lápò gbajúgbajà gbajúgbajà òṣèré àti agbéfùmísíta Jayé Kútì ló tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìfẹ́ tí wọ́n fi wọ̀n sí eré rẹ̀ alágbẹ̀dẹ látàrí bí eré náà ti kọjá mílíọ̀nù mọ́kànlélọ́gọ́ta náírà ní àwọn sinimá Jayé Kútì ló tún fi àkókò náà rán àwọn ènìyàn létí wípé eré náà ṣì wà ní àwọn sinimá fún wíwò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lúmọ̀ọ́ká olórin ẹ̀mí Queen Madiva ló ti fi fọ́nrán fídíò kan sórí ayélujára rẹ̀ láti máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláyọ̀ àti olólùfẹ́ tí wọ́n ṣe ìkẹ́ni ọjọ́ ìbí rẹ̀ Queen Madiva ló ṣe àpèjúwe gbogbo àyẹ́sí yìí gẹ́gẹ́ bí èyí tí òṣùwọ̀n rẹ̀ ga lójú òun tí òun kò sì lè fojú tẹ́ńbẹ́lú rẹ̀ rárá bẹ́ẹ̀ náà ló gbàdúrà fún gbogbo wọn wípé ohun ayọ̀ kò ní dẹ́kun nínú ilé gbogbo wọn. Thank you guys for the love, for the calls, for the wishes. God, I'm so I'm overwhelmed. Um, I don't know what to say and to say thank you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin tí inú ènìyàn bá ń dùn ó ṣòro láti pa mọ́ra gbajúgbajà òṣèré tíátà ti èdè yorùbá rukayat lawal tí ọ̀pọ̀ mọ̀ sí ìyá ìbàdàn ni ó ti ń fi ẹsẹ̀ rajó ní ìmúrasílẹ̀ ọjọ́ ìbí rẹ̀ nínú fọ́nrán ọ̀hún ni ó ti ṣe àfihàn ibi ayẹyẹ kan níbi tí olórin orí ìtàgé kan ti fi orin dá wọn ní àràyá tó sì ń pe àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n kú ìmúrasílẹ̀ láti yẹ́ òun sí fún ọjọ́ ìbí tòun. Música ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta béèyàn bá ṣe ni lóore ọpẹ́ lènìyàn ń dú gbajúmọ̀ olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ló ti ń sọ wípé tí wọ́n bá gun ẹṣin nínú òun kò lè kọsẹ̀ rárá aláṣeyọrí ló fi ọ̀rọ̀ ìdúpẹ́ sórí ayélujára rẹ̀ láti fi kí gbogbo àwọn tí wọ́n rántí ọjọ́ ìbí rẹ̀ láti máa bá a fi yin ọlọ́run tó sì ń gbàdúrà fún gbogbo wọn wípé ọlọ́run yóò túbọ̀ fi gbogbo ohun tí gbogbo wọn ń tọrọ fún láti fi ta wọn ní ọ̀rẹ́ mi. ní nọ́mbà adánilárayá àti asọ̀rọ̀ ìwúrí ni Kazeem Adégbóyèga Kọ́lá ni ó ti fi ọ̀rọ̀ tútù pẹ̀tù sí ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin Tóyìn Abraham lọ́kàn látàrí àwọn ìkọlù kan etí òṣèré náà kojú lórí ayélujára lẹ́nu lọ́ọ́lọ́ yìí Kọ́lá ló mọrírì òṣèré náà fún mímú ìdúró rẹ̀ ṣinṣin láì wo ohun tí àwọn ènìyàn sọ láti gbé e ṣubú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní olórin ẹ̀mí ni Bídèmí Ọláọba ni ó ti darapọ̀ mọ́ iléeṣẹ́ orin tí wọ́n pè ní GN twenty ní èyí tí ìlúmọ̀ọ́ká Mercy Chinwo àti ọkọ rẹ̀ gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ tí ọkọ Mercy Chinwo fi léde ó wí pé eléyìí wà láti fi àmì tó lápẹẹrẹ nínú títan ìyìnrere ìgbàgbọ́ tí gbogbo àwọn ènìyàn látinú orin kíkọ. ju báyìí lọ fún àjàbalẹ̀ ìwòyà amúlùdùn mẹ́wàá ti sáà yìí ká tó máa ṣẹnu po ẹ máa rántí wípé ohun tí ènìyàn bá fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ fún náà ló ń pẹ́ lọ́wọ́ ẹni adébánkẹ́ aládé lórúkọ tèmi jẹ́ ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀ o.